نعم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام الأتمان الأكملان على رسول الله اللهم اغفر لشيخنا ولوالديه ولمشايخه ولنا ولجميع المسلمين قال المصنف رحمه الله تعالى في كتابه بلوغ المرام من أدلة الأحكام كتاب الصيام وعن ابن عباس رضي الله عنهما قال رخص للشيخ الكبير أن يفطر ويطعم عن كل يوم مسكينا ولا قضاء عليه رواه الدار قطني والحاكم فصححا وعن أبي هريرة رضي الله عنه قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال هلكت يا رسول الله قال وما أهلكك قال وقعت على امرأتي في رمضان فقال هل تجد ما تعتق رقبة قال لا قال فهل تستطيع أن تصوم شهرين متتابعين قال لا قال فهل تجد ما تطعم ستين مسكينا قال لا ثم جلس فأتي النبي صلى الله عليه وسلم بعرق فيه تمر فقال تصدق بهذا فقال أعلى أصفر مني فما بين لابتيها أهل بيت أحوج إليه منا فضحك النبي صلى الله عليه وسلم فما بين لابتيها فما بين لابتيها أهل بيت أحوج إليه منا فضحك النبي صلى الله عليه وسلم حتى بدت أيابه ثم قال اذهب فأطعمه أهلك رواه السبعة واللفظ لمسلم بسم الله الحمد لله والصلاة والسلام على الأكملان على سيدنا وعلى آله الطيبين الطاهرين وصحابته الأكرمين الأبدين وكل من اتبعهم بإحسان إلى يوم الدين أما بعد عفاوى آه، الإمام حافظ ابن حجر رحمه الله حديث قلت من كتاب الصيام الإمام حديث حديث أبي أيوب وأصحابه بلي حديث هو أصلا دراسة عن محمد صلى الله عليه وسلم نقا كم دجا ثلاثة ألاف ولا ثمانية onítànà àbí onítànà ṣé tí ọkọ nìkan ní onítànà ni àbí pẹ̀lú ìyàwó ẹ̀ ṣé àbí جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال هلكت يا رسول الله نعم أنا كما سيادة بن محمد صلى الله عليه وسلم أنا كما سيادة بن محمد صلى الله عليه وسلم هذا هلكت وأهلكت àwọn ti pa wọn àwọn ti pa wọn àhàlàkùtù àwọn ti pa wọn alhàlàkù ní àrọ́dà kí wọn parun kí wọn má ti má kí wọn yóò ṣe nàrẹ so so that kí wọn kú àhàlàkùtù wọn lọ sọ pé ẹni mọ ẹni mọ àhàlàkù alẹ́ sọ̀rọ̀ wọlé so that kí wọn ọkọ nù má wọn parun so that kò sí láyé má àhàlàkù àwọn sọ pààyàn ìyẹn ni pé àwọn pààyàn ìgbésí sábà bíi àwọn làwọn ti sábàbí tó ń tàn wí parun àwọn parun àwọn parun àwọn ti parun àwọn ti sọ sábàbí bẹ́ẹ̀ nìkan lè parun wọn náà níyàwó wọn táwọn láti pọ̀ lẹ́nu ẹni lásán rẹ̀ sọ̀rọ̀ jùlọ ọkùnrin kan yìí tí ó wá mọ́bùsàmà níbi àdéhùn àwọn mímọ́ sọ ọ̀rọ̀ rẹ̀ pé ta ló sọ ọ̀hún náà so ọ̀pọ̀lọpọ̀ onímọ̀ sọ pé òun ni sálàmù abónisá abónisálàmù. البياضي سلمة سلمة سلمة بن صخر بن سلمان آه، الخضرجي الخضرجي الأنصاري البياضي مثل بياضا أنت مثل بياضا بن زريق من الخزرج lọ́dọ̀ ọba ọ̀nà ọ̀dọ́. ọjọ́ ọ̀pọ̀lọpọ̀ ní màá sọ nìyẹn pé orúkọ wọn yìí sára máa ti bọ́ nípa john rana alfabẹ́rẹ́ bí wọ́n sọ ìgbẹ́ ọ̀rí. so bọ̀tà wọn ní màá ní orúkọ rẹ̀ ní salma salmanu salmanu bon sakhrin. الإمام البرماوي رحمه الله wọ́n ní wàlẹ́ awọ́lú àtọ́fù àṣìhàrò ọ̀rọ̀ àkọ́kọ́ yẹn pé orúkọ yẹn jẹ́ orúkọ wọn jẹ́ sàlámà bóun sàk bóun sàmà alxadéjì alxadéjì alxadéjì bayadé ọ̀rọ̀ ló dáadáa jù ló dáa jù ló ti gbajúmọ̀ jù wọ́n ní hàtà ọ̀n ló ti jẹ́ pé alimam ibn abdul rahman alhassan madu ibn abdul rahman alhassan sọ pé lẹ́yìn tàbí sàhábàtì salman ilà fàrìsì. فابا عامر التوكيل فابا عامر التوكيل وانت بجد الامام هذا آه، ابن حجر لا صار حافظ المغرب ابن عبار رحمه الله هذا التطي وتنسى ان تجا سلمان ما الصحابه صحابه يا توسي سلمان الفارسي اتي ابو عامر سلمان هنا جاء ابو عامر الضبطي وانت لا انه الاستذكار رحمه الله فدو وانت عقبه وانا wàlhásùrù síbi náà bá rọ ni ìsọ yìí pé àwọn méjì yìí ní ń jẹ sọhábà ń jẹ sàlmánù sọhábà ó kù díẹ̀ kàtó wọn ló kù díẹ̀ kàtó wọn nínú wọn ní ẹni tó ń jẹ sàlmánù ní sàlmánù bóun sọmáàmà bóun sàròhì àjọ̀bí sàlmánù bóun sọmáàmà sọmáàmà bóun sàròhì àjọ̀bí àti Salman bin Khalid al-Khuzai. sọ́dọ̀ tó máa ti pé àwọn méjì ọ̀nà kọ́kọ́ wọn jẹ́ Salman. ṣùgbọ́n sáwọn bá sọ pé níbi tí ọ̀rọ̀ yìí pé ẹni tí ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀ sí lọ́wọ́ tó bá yà wọ̀ láti fọnú ọ̀rọ̀ yìí. ibi tọ́rọ̀ ń lẹ́dí àwọn tí wọ́n sọ pé Salman ọmọ sáfù ní jẹ́ iná ni wọ́n ti tọ́sí ọ̀rọ̀ alimami bàbá rahman lọ́nà ṣùgbọ́n ti yẹ pé so ọ̀rọ̀ wọn tí wọ́n sọ pé lùkà ti hásù àwọn ẹni tí dẹ́sẹ̀ náà nìkan méjì òun so ọ̀dà àpàm alàbàlì ó ti yẹ torí sẹ́ẹ̀bù tàjírí àtúmáyé sàhábà lè má mọ̀ dàbí yorùbá fún ọ̀rọ̀ wọn sọ àwọn tí dẹ́sẹ̀ náà sàhábà inú wọn làwọn tá a dákọ̀ ni ọjọ́ ọlọ́run ni jẹ̀mí so látara bẹ́ẹ̀ sọ pẹ́sọ̀ yìí látọ̀dọ̀ ẹni tó tẹ̀lẹ̀ sí lọ́wọ́ ẹni tí tẹ̀lẹ̀ tẹ̀lẹ̀ ونصح فرصة ما البياضي الخضراء والأنصاري والبياضي so àwọn àwọn náà ni wọ́n rọ́ hárọ̀ wọ́n fi ẹ̀yìn ìyàwó wọn jọ ẹ̀yìn ìyá wọn nínú sọ́wọ́ kìnnì lọ́kùnrin ọ̀jọ́ dílà àwọn náà lọ ṣẹlẹ̀ sí. so kristu ọjọ́ méjì kristu ọjọ́ kìnnì ó di méjì ìṣẹ̀lẹ̀ kìlóbìtọ̀ sí látọwọ́ wọn kristu ọ̀sán mọ̀rọ̀ àhárọ̀ àti kristu ọ̀kìnnì. نعم الحلال الجماع في نهار رمضان لا تقولي يا ولا فعل أتي إني في في أن يو يا أن يو يا يا سورة الحاصل الغني بن سعيد ما صعيب ليه جماعة الأطلام قصة بيجي lórí kọ̀rọ̀ kọ̀rọ̀ nǹkan pàápàá kọ̀rọ̀ nǹkan tí wọ́n ní pé kọ̀rọ̀ nǹkan sọ pé kéṣọ̀ kan ṣo torí pé kéṣọ̀ èsì ẹ̀yìn yọ èsì ẹ̀yìn ìyá ìyàwó wọn jọ ìyá wọn òun alẹ́ ló ṣẹlẹ̀ nígbà tí wọ́n sọ pé àwọn oníbáyà wọn láti pọ̀ tí àwọn ti parí so wọn ò fẹ́ súnmọ́ ìyàwó náà lè ṣe bẹ́ẹ̀ kìí pé wọ́n mọ̀ sí pé kìíní kìí pé wọ́n bá ìwọ́ jà pa ọdún ọdún kìíní torí ẹni tọ́lọ̀ fún wọn lágbára ìjùmọ̀ lágbára ìsúnmọ́gbè fún wọn púpọ̀. wọ́n wá ṣe yí o sábà yìí pé kíkí ni kí wọ́n fẹ́ súnmọ́ ìyàwó wọ́n ní àwọn onísúnmọ́ ìyàwó ah, ọba di lálẹ́ ọba súnmọ́ ìyàwó ṣe lè hàn. ó tún di bẹ́ẹ̀ ọ̀sán náà àrò tún bẹ́ẹ̀ mọ́ wọ́n sọ pé ṣáde kò ní wọn ṣáde kan ọ̀nà táwọn èèyàn àwọn onímọ̀ ti sìn taj níbi àdéhùn náà pé ṣáàdùk pẹ̀lú àwọn oríṣi ìrìwá tó yára ti pọ̀ níbi ìrìwá àdéhùn so ṣáàdùk ẹ̀ńtẹ́ pé ìyàní tẹ̀sẹ̀dù so ìyàní wọ́lùmọ̀ wọn ìyàní adùn wọn ó pọ̀ àwọn kan àwọn tó bá yí bẹ́ẹ̀ wọ́n lè dájọ́ lọ́sọ̀ ní pẹ́pẹ́ àti sọ́nìdì àwọn àyè mi so pẹ́pẹ́ òun lè ní ìṣòro àti mọ́sùmáyàwó tọ́ ìtumọ̀ sí pé ṣe ìsúnmọ́yàwó lọ́sàn-án rẹ̀ ọ̀sán rẹ̀ lọ́sẹ̀lẹ̀ ṣe ẹgbẹ́ tó wáyé pẹ́ lóru bá ní kò sí wọn ṣe ní sèkà bí wọn ṣe wọn ṣe tí ọ̀dà àbí ṣọ́dà bọ̀tí àwọn onímọ̀ kan ṣe jáàmù láàrin kristian méjì lọ́nà ní kristian méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni yẹsẹ̀ kristian kan sọ kìí ṣe kan ìgbà ṣẹlẹ̀ méjì ni ṣùgbọ́n àwọn kan ṣe jáàmù láàrin méjèèjì nígbà tó ẹ pẹ́ nìkan náà ní mẹ́rìndínlẹ̀ ṣẹlẹ̀ sí lọ́wọ́ wọn nígbà tí ààrẹ ààrẹ wọlé lára ẹgbẹ́ sọ̀hábì wọ́n sọ wípé àwọn ò ní báyàwó àwọn aláṣẹkùn àwọn onífọ ìyàwó àwọn wọ́n fi ẹ̀yìn ìyàwó wọn jọ ẹ̀yìn ìyàwó wọn títà hàtà yà sẹlẹkà ṣáà rọmọdọn hàtà yà sẹlẹkà ṣáà rọmọdọn tí yóò sọ rọmọdọn ṣe kí ni lórí parí. sàbẹ́yìnà sàbẹ́yìnà sàbẹ́yìnà sàbẹ́yìnà nígbà tí àwọn bá wọn sọ̀rọ̀ lálẹ́ ọjọ́ kan àbúrò àtàlẹ́ ìlàtì lálẹ́ ọjọ́ kan alẹ́ ni o. ṣe bí ẹ̀dá ẹsẹ̀ wọn wọn báyìí bó ti hàn sọ́kọ̀ látara kọ́mà kọ́mà kọ́mà òṣùpá yàtọ̀ òṣùpá so ọdún lọ ṣẹlẹ̀ ìtìdá ìtìdá o ìtìdá ọ̀rọ̀ yìí ọdún lọ ṣẹlẹ̀ mọ̀dáhárọ̀ sí àkẹ́sì mọ̀dáhárọ̀ àwọn fi ẹ̀yìn àwọn ti sọ wọn wá tẹ̀lé tí wọ́n yàwó wọn bàtà lọ sí àtàlọ́ tí wọ́n ti wọ́n rí kàlkàlì yàwó ẹ̀gbá ẹsẹ̀ tó hàn sí wọn lásán ti sọ ara tó ṣe kí wọ́n tó mú akọni ní kọ́dà ẹlòmíì tí ò tó rẹ̀ gan ẹlòmíì tí ìyàwó ẹ̀jẹ̀ bá ti wá sílé kàlà rẹ̀ ara ó bù má sọ̀rọ̀ ẹlòmíì ẹnu kẹsàn-án yà bẹ̀rẹ̀ náà rẹ̀ yín náà kánà la ẹ̀yàwó ẹnìkan wọn ní kàlá sàn ọwọ́ ní kàlá sàn mọ́ ààrẹ tó lọ yín náà àrùn gbé mọ́ ọwọ́ ní ká náà ṣe gbọ́dọ̀ àwọn kẹsàn pé ọwọ́ ní ká ọ̀rọ̀ sàn mọ́ ọ̀rọ̀ kí ni náà ṣe ṣe so that bẹ́ẹ̀ ọkùnrin ara yàtọ̀ sí ọ sára wọ́n yẹ sọ pé sọ̀hádì yusilu mina nisa mala yusilu hó ẹ̀rọ ọlọ́run fún alábàápẹ́ tí wọ́n bá súnmọ́ ìyàwó kẹsì ọjà lórí lọsùnmọ́ ìyàwó rẹ̀ lọ́jọ́ àwọn àníwá sọ. so bí ìyẹn ṣe ṣẹlẹ̀ báyìí dé sẹ́yìn pé alẹ́ wọn pè àwòrán wọn pè ọrùn tìlẹ̀ ọrùn sẹ́yìn pé mọ́tò lẹ́rù fájú àbí kìnnàtì yang pè láti òwúrọ̀ lè ṣàm tàbí títí títí so orang ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ọ̀rùn ti pé ṣàtà àṣà ẹ فغدا على رسول الى رسول الله صلى الله عليه وسلم بعد ذلك النبي صلى الله عليه وسلم هلكت واهلكت هلكت واهلكت عندي روايه عندي حديث من عائشه رضي الله عنها احترقت احترقت احترقت قتلنا قتلنا كانت تساويها كانت تساويها كانت تساويها الله حقا عندي كده الرابع عندي لها حقا أبدا فلين بعد كيزي báwọn níbi ló bá wa fi pẹ wọn yọ kẹlẹ ẹ sọ̀rọ̀ kẹkẹ báwọn ẹgbẹ́ oríṣiríṣi ṣùgbọ́n àwọn wọn máa ti tóbi bí nǹkan ṣe lé dáadáa lára wọn sùkánù tààràkùtù tààràkùtù ìwáyà ọ̀dọ̀ nàná àìsàn tí wọn gbà nínú sọ ìfẹ́ yìí náà ẹnbí rẹ rárá mi فجاء رجل رسول الله صلى الله عليه وسلم يضرب يضرب النحرة وينتف شعره ويقول هلا ذكر أيها المعتمد عليكم الله هذا أراه بدأ مما حديثنا عن الرواية صلاة في بلاد so يعني الرواية الرواية من الرواية وش جوا نعم،, نعم جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال هلكت يا رسول الله

ما شاء الله أي شيء ما فيه أي شيء أهلكك سبب نعم قال وقعت على امرأتي في رمضان وقعت على على امرأتي أولا تصلي أوامر نعم من رواية جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم جاء افطر رجل في نهار رمضان افطر رجل في نهار رمضان وجاء يتلو جاء يتلو نحره وأنت شهر وأنت شهر ما رواية يعني ما مستقبل أفطر ìwáyà pé wọ́n wá pẹ̀lú gbólóhùn tó wà áàmù ti jùmọ̀ ọ̀la ara tó yẹ káwọn ènìyàn kí àdéhùn ìjọba pé ọjà tó bá mọ̀ sí tó bá mọ̀ tó rẹ̀ tó bá mọ̀ bàbá rẹ̀ jẹ́ ọ̀sẹ̀ pẹ̀lú jùmọ̀ ọ̀ni ọ̀dẹ́ pẹ̀lú ọjẹ́ ọmọ ni o wọ́n ní yóò ti kàfà rọ̀ wọ́n mú ìwáyà àtọ̀rọ̀ ara ara ẹ̀rí wọn nìyẹn so ṣùgbọ́n àwọn onímọ̀ tó ń sọ ìwáyà yẹn kò lọ́gbà tó ìwáyà lè ẹ̀kejì ni pé tí wọ́n ní ó di pé ó tẹ̀ lálàáfíà وتلك رواية مردودة من هذه الرواية وأدق العوش برواية رواية قيادة إطلاق إطلاق دم رواية أسد نعم. مطلق إطلاق دم نعم قال وقعت على امرأة في رمضان فقال نعم. فقال هل تجد ما تعتق رقبة؟ so ọ̀nà nǹkan tó tó lè bọ́ kó lára rẹ̀ rákàdà náà. ọ̀là náà. so rájìdò الوجود الشرعي هنا هنا دليل على الوجود الشرعي وهذا يقع بالشراء وغيره أو من يكون ذلك الشيخ مالكا للرقبة يعني في رأيت أبجو كي ينزل بيا tí wọ́n gbàdọ̀ ọ̀nà pé tó o ní ẹrú tó tọ̀dọ̀ mà hal tajidu al-wujudu shar'iyyu náà gbàdọ̀ ọ̀nà ní pé ṣé ọ̀ní nǹkan tó fi sọ̀rọ̀ tẹ tó fi sẹ́rù lọ́mọ nínú kọ́ pé ọ̀ní ìgbà ọ̀ní gàgà ni òótọ́ tó ọ̀gá tó ọba kọ́ lọ́rùn ẹrú tọ́jú tán àbí olóòótọ́ ti rà ó ti àbólóòótọ́ ti rà náà. kọ́ lọ́lá. wọ́n ní là wọ́n sọ pé rárá. قال فهل تستطيع أن تصوم شهرين متتابعين أنا بدك أسأل سؤال سؤال هذا في في في شكل في في قال لا قال فهل تجد ما تطعم ستين مسكينا wọ́n ṣe ọwọ́ alága náà tí ọ̀ṣọ́ lágbára ti gbọ́ ọgọ́ta èèyàn dípò àròsùlétò lágbà ti dáhùn. kọ́lá náà. wọ́n ní rárá. ثم جلس. ẹ̀yìn dàá ni ọkùnrin jòkó ìbèrè àwọn ọmọ alẹ́ sọ pé jòkó. wọ́n ní sẹ́fì jàǹtí torí pé ọkùnrin jòkó ìbèrè àwọn tán náà ń jòkó kò sáà rúgbìn náà bẹ̀ túmọ̀ sí pé ثم جلس lẹ́yìn ìgbà táwọn ìṣẹ̀kú jòkó ni òbí àwọn náà ṣe jòkó wọn lè ti dáhùn. nítorí wọn lè ṣe dáhùn ní ànábì rẹ̀ ti wáhíù látọ̀dọ̀ lọ́wọ́ bá sí hánà sọ̀rọ̀ ọ̀rọ̀ kejì wọn sọ ni wọ́n ní ànábì rẹ̀ ti pé wọ́n gbé oúnjẹ kan wá tó ti yé ànábì rẹ̀ pé wọ́n gbé oúnjẹ kan wá so ṣe à pé àwọn ará ànábì gift sọ̀rọ̀ sọ̀rọ̀ sànábì sọ̀rọ̀ gba gift wọn ti ń gbàtàrà ní wọn ti ń gbàtàrà ní sọ̀rọ̀ wọn ti ń gbàtàrà ní wọn ti ń gbàtàrà ní فأتي النبي صلى الله عليه وسلم بعرق فيه تم فأتي رسول الله صلى الله عليه وسلم بعرق عند رواية قفة عند رواية عند رواية مقتل عزيز عزيز سو تاريخ قفة آه، مقتل زنبيل أكمن جانا نقول زنبيل جانا الزبيب سو أتي عرق سو مفرد يعني عرق لأنه أتي بتاعت جانا عرقة سو جاي bí kájọ bí apẹ̀rẹ̀ apẹ̀rẹ̀ tí wọ́n hàn ó ti yé tó yẹ pé ó ní tí tí wọ́n máa fi ń kó oúnjẹ tí wọ́n fi ń kọ́ ó ti yé so náà yìí fíhì tàmù tam wọn tàmù níbi ìrìn wáyà mi fíhì hà tàmù lónìí níbi ìrìn wáyà bẹ́ẹ̀ tí wọ́n sọ pé fíhì hà tàmù lónìí غلب غلب بالعرق إلى معنى الكفة أسفيت مكانان قد عمدوا ترادفت أسلما جاء به أفأوى أفأوانا أفأوى القاضي يبي يوسف نبي كلا مشارق الأنواع مشارق الأنواع سيرا يدا في أستاذ يوسف في سنتي مدانا في في طبق مرة ما كل كمان أنا معاني يعني إيه، أنا كلمات كمان في الجهات الأولى بس ما Yes, yes, yes. فقال تصدق بهذا قال تصدق بهذا فيا خليفة على أدري يعني تصدق به أنت هدوى تصدق بهذا أنت هدوى يوتون وتوتون هدوى إباية فيا خليفة أدري يعني تصدق به خليفة كناية تعود إلى إيش؟ إلى التمر ما في التمر سو لكن كتمر اسم جنس الجميل نعم. اسم الجنس الجامعي اسم الجنس الجامعي كما تبعت وضع العلماء يفرق بين بينه وبين واحده بالتاء بذكر التاء في المفرد في الغالب وهمسها في الجمع أي فرق بينه وبين مفرده ب... بالياء في المفرد وهمسه وهمسها بالياء بالياء بالنسبة لياء في المفرد وهمسها سجار سوتي لو انا انا غالب نعم فنو كل سيل ما مو يو تام لو ها تصدق به تصدق به يعود الى يعود الى تام جسم جسم بين أن يتصدق بهذا هذا اسم إشارة المشار إليه هنا التمر في الجامعة نعم. فقال تصدق بهذا فقال أعلى أفقر منا نعم. فما بين لابتيها أهل بيت فما بين لابتيها لابتيها مثنى لاب مثنى لاب لاب من الحر الحر هوني أرض ذات ذات حجارة ذات حجارة سود أو أحجار سود òun ni ilẹ̀ tó jẹ́ pé àwọn òkúta dúdú ló wà ń bẹ̀. ṣé wọn ni pé tí wọn gbàdúrà náà ni pé lábà méjì làwọn Mẹdínà lábà méjì alḥarọ wọn pè ní alḥarọ alḥarọ méjì náà aṣọ tí wọn ti ń jẹ alḥarọ méjì so so that alḥarọ wọn pè kàn ní alḥarọ tó wá pè yìí. wọn kò kejì ní harrotu wabro harrotu waqib harrotu wabro harrotu wabro náà ń pè ní rabiya wọn ní rabiya tó madina so harrotu waqib òun ní sharqiya tó madina so fàyín tàpẹlú ní fàyín tàpẹlú ní yọọ maharrati waqib fàyín tàpẹlú ní yọọ maharrati waqib. فإني على لساني أول قتيلي نعم صدق أنا كنت مسكت كوسين فترة قطعا من الجنان فما بين لابتيها أهل بيت أهل بيت أحوج إليه منا فما بين فما بين فما بين فما بين لابتيها أهل بيت ما ندعي ما حجة لا مثل نقول ما أفتلنا حجازية لكن ما حجازية تعمل عمل كنا عمل ليس نعم no. فما بان لابتيها أهل بيت نعم no. أفقر منه فما بين لابتيها أهل بيت أحوج إليه أحوج إليه أهل بيت so يا ما جاء أهل ما جاء فما بين أهل بيت أهل بيت أهل بيت ما نعم. حجازية أهل بيت ما جاء اسمه إيه؟ اسمه كلمة اسمها الحجازية أحوج أحوج هذه أفقر يعني أفقر أفقر سدد تعرف الرواية في أفقر هذه أحوج سو يوم جاء خبر ما الحجازية منصور بما الحجازية فتي نعم في أما يستطيع أفقر كما يستطيع أفقر هذه أحوج تو أجل ما يوم جاء ما تلميا ما تلميا غير عاملة yóò máa jẹ́ ahọ́lù yóò máa jẹ́ kí n yóò máa jẹ́ yóò máa jẹ́ mọ́tẹ́dà ahwájú àbí afkọ̀rọ̀ yóò máa jẹ́ kọ́bà. àbí kí wọ́n sọ pé máwọn náà يعني بقت حجازية ما حجازية نان سودان ملغاة أولغت عن عملها بعدين من عملها كوشيشة سوتي كوشيشة كوشيشة عمل الله كوشيشة الله إذن so that تقبلنا وجاه البيت من الصحوة جوانا المصنف خربنا زيون نعم ودعناه في حديثنا نعم. فما بين لابتيها فما بين لابتيها أهل بيت أحوج إليه أحوج أحوج أفكر أفكر نعم. نعم نعم فضحك النبي صلى الله عليه وسلم حتى أنا دواريني صلى الله عليه وسلم أنا بوسبي فتبسم أو وسبي صابت وسبي صابت سنة so ní túmọ̀ sí pé kìí ṣe gbogbo ìgbà ní basma àná ìgbà ṣe basma a máa rà rẹ̀ múṣẹ́ ǹjẹ́ ń dọ̀tẹ́ pé wọ́n rẹ̀ ń tó ju ẹ̀rín múṣẹ́ lọ́jọ́ ni irú rẹ̀ ní hadisa bí hadisa rẹ̀ ti ṣẹlẹ̀ yìí fàdáhìkà àdáhìkò so ó ju àtàbásùn basman ìbásùn lọ fún tiẹ̀ ètò ìmọ̀ àdúrà tí wọ́n ti sọ pé الأنياب هنا الأسنان ملاصقة للرباعيات سلطان باتي وين كان زمان سجلت يمكن يوحنا صلاة ربي وسلامه عليه أنيابه الشريفة so now ne ma da pe in ma ke tabassum annabi sallallahu alaihi wasallam filali ibta ba ta sai na sai pe kana da sai ya tasma ya tabassam yana ke filali حبي ولا يذهب إنما ثلاثة كيف الغالب الغالب غير غالب كتير نعم فضحك النبي صلى الله عليه وسلم حتى بدت أنيابه نعم أنا كلا أنا فاتنا يعني بدأ نجا أنا أنا دي ما يعني سبب سنة تقول في أن توا أوا أوا أن في أي هو تبعه هون ببوري هون ببوري إيه، خلاص tí ó sì sáàbì ọlà fóun ó wá rí tí ó sáàbì ọlà tí ó rí makraj ó lápò rí ebùyọ níbi tó ṣẹlẹ̀ sí tó kó sí tí wọ́n ní tí ó fi tán nǹkan tó ṣẹlẹ̀ yìí wọ́n ní ìtànà lẹ́nu tó ṣe yìí tí ó fi tán wọ́n tún á gbé tí ó fi tán fún un tó ti yé so ọba dẹ́n tó rẹ̀ pé ah wọn ò mọ̀ wọn ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún kan fi tán yìí òun lẹ́tọ̀ọ́ sí ju sàrà tẹnu kọ́ ọ̀bìsí kọ́ ọ̀bìsí kọ́ ọ̀tẹ fún kọ́ ọ̀bìsí sàrà fẹ́ lómi lọ ó ń lọ àwọn làwọn lẹ́tọ̀ọ́ sí kọ́ sàrà yìí ọjà ìjù kọ́ ọ̀bìsí sàrà fẹ́ lómi lọ. wọ́n tó fa láwọn ibi fẹ́rẹ̀ nìyẹn ti àná àpá wọn wà tẹnu tínú rẹ bàjẹ́ tí òṣèlú tó àwọn tí àwọn tó bá wọn jà sí. so ọlọ́run wa padà sí ibùyọ fún so pẹ̀lú tó rí bẹ́ẹ̀ kàfàrọ̀ kàfàrọ̀ náà حتى بدت أنيابه ثم قال اذهب فأكل سيدنا أبو أين السائل أنا بن أين السائل لكن جاي جاب الصحيحين أين فلن فلنتزقون في جونا. سيدنا أين السائل فلن فلنتنبري قل سن بسياق وحديث بي سأل رجل تقوى بير question أوكي واني يعني جاء للشيء رد شكوى وان كتو شلسي كتو أن ده كان الذي جاء في أين السائل وأن تريدين تو شلسي يعني تضمن يعني تضمن سؤال فتي ó ti kó pẹ́ńṣà sínú torí ìṣèlú tí ìṣọ́sí tó wà tí ń sọ pé àhàlàkùtù àhàlàkùtù àbí ẹ̀sàràkùtù ẹ̀sàràkùtù ọ̀dọ́ àwọn ìròyìn àti ìtọ́wá tó wá tó wá tó wá wọ́n ní فكأنه يسأل النبي صلى الله عليه وسلم máa yọ àlùlẹ́sọ ni màmá yọ nà jí ni kí ló kò ní yọ bí mo kó sí. Sòtì àwọn ìfọ̀nà gbàdájọ́ fún sọ̀lọ̀sọ̀lọ̀. Sòtì náà. Níbi torí pé nígbà tí wọ́n sọ pé rárá níbi ìrírá ni áàtì kan náà áàtì kan kaba kọ̀dọ̀ ọ̀hún sọ pé kò tó wá pẹ̀lú sígá tó fura. Ayá dọ́kọ̀dọ̀ rẹ̀ àtàwọn ọ̀hún ah, lágbára wọn ní ọjọ́ kọ̀dọ̀ rẹ̀ صوم ستين ثلاثين ستين صوم شهرين متتابعين من بالله ممكن فهل أجد فهل أصبتم أصبت إلا من روان إلا من السياء إن كان إن كان قتي إن أبينا رفع فهل أصبتم أصبت إلا السياء فهل من بالله فهل أتيتم أتيت إلا من السياء من رواية أتيت من أتيت من السياء àwọn onímọ̀ àdìsọ pé pẹ̀lú àwọn lálàáfíà kò sí so so that ní ó jẹ́ pé ànábì sọ pé sọ̀tọ̀ ọ̀tà tí ó ń rìn tóbi bá fifty èèyàn àwọn ará èèyàn ló dé àwọn àwọn ọ̀tá ẹ̀dá ẹ̀dá ẹ̀dá ẹ̀dá ẹ̀dá ẹ̀dá ẹ̀dá ẹ̀dá ẹ̀dá ẹ̀dá ẹ̀dá ẹ̀dá ẹ̀dá فضحك النبي صلى الله عليه وسلم حتى بدت أنيابه ثم قال اذهب فأطعمه أهلك نعم اذهب فأطعمه أهلك هيا في سون جيسون فاميلي يعني كي من تلزمه نفقتك so nínú يا àtọmọ àbíkọ pé ọmọnú àbíkọ jẹ pé àwọn tó tún jù bẹ́ẹ̀ lọ tó bẹ pé wọn wọn ni kò fún sókò fún wọn jẹ kó kó sójà fún wọn. náà masa ẹlẹpọ ní hadith yìí níbi tí hadith yìí hadith yìí ṣe kíni lọ́nà wọn nínú kọ́dà náà wọn ní wọn ní wọn ti tíra àwọn tí wọn fàyọ fáyidà àwọn àfààní tí wọn fàyọ bẹ ojú alfa lọ alfa fáyidà alfa fáyidà tí wọn fáyidà so one hundred thousand so one hundred thousand one thousand fáyidà àti ọtún lé ní fáyidà kan. تنفع يوم بحديثه الإمام حجر هنا الله أنصر كان من فتح الباري رحمه الله تو شي شهر تلاي في نبيلي صاحب البدر تمام المغربي البدر تمام تلاي تو هنا سنقول كل هذا الإمام حجر رحمه الله بشهر الحديث تو زيدتي الإمام سلمان رحمة الله جميع وانت تلخيص الشهر يعني ṣùgbọ́n àwọn ọ̀dọ́ sọ̀dánì àwọn náà ní àkóbá tó ṣe láwọn eh, kíni tiwọn ẹ̀sìn àrọ́ ti tiwọn àti àwọn tàbí àti tiwọn òtí wọn tó rà jẹ́ni. so àdéhùn eh, yẹn kún fún masáìlì sọ́dọ̀ṣẹ́ṣẹ́ sọ́nù masáìlì náà ni pé ìdájọ́ ẹ̀ tó láti pẹ̀lú ìyàwó ẹ̀ ọ̀sán rẹ̀ ìdájọ́ ti ọ̀gá ní lórí ti àdéhùn wà fún. so àwọn onímọ̀ rahman allah ẹnu wọn kò pé ẹ̀tọ́ bá dẹsẹ pẹ̀lú ìyàwó ìlọtàn rẹ lọmọ náà so ó ṣe lọhùn tó náà yọ tó ṣe lọhùn so yóò ṣe kàfàrà ẹnu wọn kò lórí pé yóò ṣe kàfàrà kò sí àgbẹnú rẹ lẹ́yìn so mọṣálà nínú mọṣálà tó wà bẹ́ẹ̀ náà ni pé báwo ni ṣe ṣe kàfàrà yẹn ṣe kàfàrà yẹn على الترتيب أو على على أو أو أو أو, أو على تخيري شيء شريعة eléyìí ni ìgbàlè tó àkọ́kọ́ yìí òun ló jẹ́ dandan kó fi kọ́ fi tán náà tó ọ̀bá wá rí tó àbí tọ̀bá lágbára rẹ̀ ọ̀ wà lọ síbi kejì tó ọ̀bá lágbára àbí tọ̀bá rí ọ̀ wà lọ síbi kejì. òun ni wọ́n ń pè ní alwajibul murattabu alwajibu almurattabu ó ní ọjọ́ tó bá jọ̀ràn yàn lórí yàn tó jẹ́ pé ṣẹ̀rí àfẹ́ kó lọ síbi nǹkan níbi ọ̀ràn yàn tó wá fi wọn dákọ lẹ́yìn rẹ̀ àfi lẹ́yìn ìgbà tó ọ̀bá tó lágbára àti ìṣàkọ́kọ́ tí wọn bá lára àdìsá kọ́kọ́ tó bá lọ tẹ̀kejì ọwọ́ tó wọn ṣe kí ni kò sí ìtàn náà kò sí ìṣẹ̀dá ní ìṣẹ̀lẹ̀ ó lè má jẹ́ ti tàn ó lè jẹ́ nǹkan ní kọjá wá tó mọ̀ ọ́tà níbi kan tó ti yẹ lájọ sọ pé ẹni tó bá lọ sí hajj tó sì tàn náà tó àbóṣe koran ó ẹran ó wá fẹ́ gold àbóṣe ẹran kan àbóṣe ọmọ àbọ́nà àbóṣe ọmọ àbóṣe ọ̀sán náà ó ẹran ọ̀wá ọlọ́run fẹ́rẹ̀ dé kí ni ìdájọ́ rẹ̀ kò láàrẹ̀ àwọn èèyàn kan dàrẹ̀ ẹ̀rọ kan fẹ́jú panu torí ẹni tí ó dàrẹ̀ mẹ́wàá òun ẹni tí ò lówó àti pẹran àbí ó fẹ́ pẹran ṣùgbọ́n kò rí owó rẹ̀ àbó fẹ́ pẹran ṣùgbọ́n kò rí kò rí ẹran tó ti yé ọlọ́run sọ pé faman tamatta'a bil umrati ila al-hajji faman istaytara min al-hadi olówó ó ti fọwọ́ ra gọ́ọ̀sì ó ti fọwọ́ jẹun ó ti fọwọ́ ra kẹsì ọ̀sẹ̀ ṣe ṣọ̀ṣẹ̀ ó ti náwó ti náwó ẹ̀ sọ́dọ̀ bá ti dé hajj láì àbá ti dé máa kàrà yọ kàmọ́ ìnáwó kàkiri náà ìbáyọ̀ kọ́ kọ́ mọ́tò tó wà kọ́ ṣe ń kọ́ mọ́tò kọ́dà ni ọ̀nàṣẹ́ tuntun ọ̀nàṣẹ́ tuntun náà ní àwọn náwó lé lórí. wọ́n ti kò sówó máa ní wọ́n ṣe iṣẹ́ yẹn lè ṣe gbàgbé àtàlọ́ ṣé àmì ìṣẹ̀lẹ̀ kẹ́mi. so faman tẹ̀lé ta àbẹ̀lẹ̀ mọ́tò àjù. sàlùwájú mọ́tà bó nù wọ́n náà ní hadithi àwọn ọ̀pọ̀ جمهور العلماء على أن الواجب هنا مرتب كفارة كفارة ترتيبنا يقول النبي صلى الله عليه وسلم هل تعتق رقبة هل تصوم شهرين متتابعين أو لا هل تجد هل تعتقها تصوم شهرين متتابعين ولا لا يعني أنا هل ما أصبت إلا من الصيام سلام عليكم هو صدق أعطوني وهل تطعم 60 مسكينا ما بيعطي so tí wọ́n fi wọ́n sọ tí wọ́n sọ pé kò sí sọ tó dákàtà tó dára kàtà àwọn ọmọ ìdí nàmà ok sí àpé ànábì ọ̀rọ̀ tábẹ̀ ní sọ̀rọ̀ sọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ìṣòro rẹ̀ ṣẹlẹ̀ ìṣòro rẹ̀ ṣọ sódà sódà bá ti ṣẹlẹ̀ ìṣèfáàmù ń bẹ̀ yẹn ìṣèfáàmù ìbáná ìṣá àṣà ẹ̀dẹ̀mánà amúlù sotí torí pé pẹ̀lú ìwé ẹ̀mẹ̀tọ́ àtẹ̀k àtẹ̀k àtẹ̀k ti pẹ́ wọn fún church pé ìṣòro ìṣòro tó bá kò sí tí wọ́n ṣètàyọ̀ pé ìtànàbì sọ̀rọ̀ àtẹk àtẹk tó ń túmọ̀ sí pé dandan kò ṣe láyìn sẹ́yìn kò ṣe dandan kan láyìn kan láyìn kan láyìn tó so ìgbà tó ti wá so àwọn ọ̀pọ̀lọpọ̀ ní so kàfàrọ̀ ni o. Mùsùlùmí àlùmọ̀ṣọ́nù náà máa ń tọ́wọ́ àmọ̀ṣọ́nù máa dàgbà máa lè kà máa lọ wọ́n ní kàfàrọ̀ yálà alátàkìyè alátàkìyè tó rí ìwáyà mi wá pé ṣèwéèrè sọ ìhẹ́yì pé أعتق أعتق رقبة أو صم شهرين متتابعين أو أطعم ستين مسكينا لكن أو أو أو هنا نوابي أبي pé ọyá bọ́kùn kọ́ lọ́rọ̀ àrùn àbí kó gba abẹ́rẹ́ oṣù méjì tó wọ̀ ní gómìnà àbí kó o sì fún kí ni àwọn fẹ́ kọ́ àlàkàkì so mọ̀ṣẹ́ òmọ́dá máa máa lè kìnnìún rahman máa.

وكل وكل ده وكل كل خصة يحب وكل وكل كل خصة يحبذا ورتب الظهار والتمتع والقتل ثم في اليمين اجتمع so أو من إتبات لي أو من القرآن أتداد أنه إيه من حديث إذا جاءت من بيعلى كفارات مني أو خير بسوني أو بصوج أو بصيد أو other. so àwọn kàfàrà tó fẹ́ kàfàrà yẹn tó bá pa ẹran ní inú kí ni wọ́n ti ń pè inú hajj inú haram àbáwọn inú haram ọwọ́ àná sọ haram àbáwọn inú àbínú haram ọkọ̀ ẹran sọ̀rọ̀ yóò ti kàfàrà wọn àwọn tó wà bẹ́ẹ̀ inú kò sílẹ̀ àbíkọ̀ sílẹ̀ yìí tó ti yé ìgbà náà dáhùn màlìkíyà àwọn níbẹ̀ náà bí ti sọ̀rọ̀ náà ti sọ̀rọ̀ náà ṣe hayir bisọ́ọ̀nì hayir bisọ́ọ̀nì so látara pé kí wọ́n ṣe ìṣẹ́mẹ́ta lórí òyìnbó yà tó wá pé áwò áwò áwò tó ti yé káyé lè tó yìn áwò bí sẹ́yìn ọ́ àdá abẹ́ni kàfá bẹ́ni àdá bí àdá nù sọ́tò bàkọ́rà ṣe hàn pé áwò náà ni wọ́n wà bẹ́ẹ̀ so àtàkìr náà tó ti yé so that wọ́n á ní wà lè kúlù lè kọ́sítàkì yà hábàbà àwọn fi parí àwọn fi lẹ́yìn parí bẹ́ẹ̀ tẹ̀lé wọn ni wàrà tẹ̀lé zihara ṣùgbọ́n bí kàfàtọ̀ zihara so alkafara ala alakin alatabti wàrà tẹ̀lé zihara wa tamattu bẹ́ẹ̀ ni tamattu kò sí kílá bí yéjì ìpè àwọn bẹ́ẹ̀ kí ni. sorry wàrà tẹ̀lé zihara ìpè kàfàrà bẹ́ẹ̀ níbi kí ni. واجب على ترتيب على ترتيب ورتب الظهار والتمتع والقتل بين قائمة كفارة القتل كفارة القتل خطأ كفارة القتل خطأ أو بين أصلي آه، آه، كفارة بين الكلمة ترتيب من شروط النساء سؤال ثم في الجميع ثم في اليمين اجتمعا méjèèjì lọ́wọ́ papọ̀ àlùwájú mọ̀ rákàbù àti àlùwájú mọ̀ káyẹ́rù kọ́ papọ̀ níbi kàfàrà tùyẹ̀mí. láàrín àkẹ́lẹ́kùn lọ́rùn jẹ̀rù láwọn sí àìmánìkùn wàlákin àkẹ́lẹ́kùn bí máa àkọ́tàn àìmán takàfàrọ̀ kúrú ìfọ̀hán aṣáájú mọ̀sákì nàmí àwọ̀tọ́pẹ́ máa tó tẹ̀ mọ́ ọ̀nà àwọ̀ kìfúrọ̀tù hàn àwọ̀ tàkìrẹ̀ lọ́kàbà ẹ̀ndẹ̀lẹ́ kí ni sọ wájú mọ̀ káyẹ́rù lọ́sẹ̀ ẹ̀ فصيام ثلاثة أيام nígbà wọn kà yíyá rẹ wọn fún chọọsì pé wọn kàn lọ kìtọọlù mẹ́tẹ̀ẹ̀ta tí wọn ti bẹ̀rẹ̀ wọn tó ọba wọn dájọ láti rí mú kàn lọ mẹ́tẹ̀ẹ̀ta wọn wà lọ sí dikin ìyẹn pé tó bá dábàá dájọ láti mú láti ṣe kàn lọ kìtọọlù mẹ́tẹ̀ẹ̀ta wọn ọdọ ọdọ láti ṣìyá mọsálásá yá àbí ẹ so méjì lọ papọ̀ wọn lọ sí ilé lọ́wọ́ tó máa tẹ́lẹ̀ yà ní ní ìjìká máa. نعم أنا صنبي كي أعمل مركية كما تطيع أو للتمثيل على التخيير للتصور كيف التفرج على التخيير لذاته وكذاته والسلطان فدقى قومي ولا قلقوني كي على الترتيب على الترتيب الكل رواية حديثي سو كل ده حديث هو نصيحين أشياء غيرهما يقول كي توا توا نبه كي أشياء كنيو نعم أو واني وأكو الترتيب كفر أو واني بقى كي جالس تتدرى náà ni yóò ṣe ṣe tí àwọn balaga àti àkọ́kọ́ yẹn lọ síbi kejì tí àwọn balaga àti sèkejì yẹn lọ síbi kẹta ìgbà tí wọn lọ síbi kẹta tí àwọn balaga ni méjèèjì ìyẹn ló fi jẹ́ pé ìgbà tí alimam Yahya bọ́ni Yahya al-Laythi nínú ọ̀rọ̀ wa tó mọ akọ́nà Malik rahimahullah tí tọ́jà pé nọ́sùkà wọn ni ọwọ́ aṣáájú ọlọ́run àpọ̀ Andalusi ni wọn Andalusi ni wọn Spain inú sàwọn lọ́wọ́ gbajúmọ̀ jù tó jẹ́ pé ṣáàrù mọ́ àtàmà máa dìkọ̀ àwọn lọ so ṣáàrù yẹn máa ṣe jù sọ ẹ àwọn nọ́sàkùn náà bẹ̀tẹ̀ pé àwọn hadith nìkan ò rí níbi nípa tiẹ̀ so tí wọ́n kàn ṣe ni pé níta bá ti ní nípa tiẹ̀ wọn wọ́n kàn mú lọ síbi nípa mi ní wọ́n parí ṣáàrù tiẹ̀ wọn sọ́tìyẹ àdìmọ́ bára hàmọ́lá bàtí wọ́n ṣe ṣáàrù Yahya ibn Yahya náà wọ́n dára lé bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ وإلا نسخ نسخ نسخ آه، معتمر مالكي كون سيرون في القنبي في آه، عند في ابن قاسم في ابن وهب عند عبد بن وهب المحدث لكن فعلا بخاري من مسلم عندما كان مالك رحمه الله سوينا آه، في كنا عند في محمد بن حسن أزاد لدينا أنا الحنفي نعم وأشهر نعم. المؤطئات ذكرا إن كان بصحتي يرى إن كان إن كان بصحتي آه، منها أحرى معطى الإمام يحيى الليثي من كان في الله من كان في الأرض الشابهة الليثي رواية عن ذا شكل نجا إذا ترى ذا أني أفاين أنا كل ما دا ما مالك رحمه الله لكن أنا آه، إلى مدينة لندن wọ́n wá wọ mẹ̀dínà lọ́jọ́ kan gbogbo àwọn akéwò wá tú òní wá ju àfa ṣé erin erin à ń ṣe wọn rí pé àwọn náà wọ erin àwọn náà sọ òkú ṣe wọn láàrin orí mẹ̀dínà wọn kọ̀ sẹ́ni tó sẹ́kùn wájú máa mú adé kan àwọn àtàyà àfa yìí màmá wọn sọ pé ìwọ náà lọ lọ wẹ́ni ni ana ẹ̀hún wá anakumula bí ká lọ anakumula akamukumula ẹ̀hún wá wẹ́ni láti lómi ẹ̀hún kọ́ máa wò màmá wọn dìkẹ́ wá fún so náà àníyàn àníyàn dáadáa ṣe kún bí tọ́lá fúnà ni wọ́n ti máa ń yanjú tí wọ́n ti máa ń ṣa sọ́ọ̀dì kọ̀ọ̀kan lẹ́ṣà nípa lẹ́ṣà pẹ̀lú nǹkan kan àbí kankan wọ́n máa padà ṣe lẹ́ṣà táníyàn bá ti dà tí ò mú kíkọ́ ẹ̀kọ́ màmú fàájì àbí kejì láyè lọ àbí kejì ṣèkínní àbí kẹlú ẹ̀kọ́ láníyàn ni àbí kí wọ́n máa ṣe rọ́mọ ní mímọ́ àbí kí wọ́n ka ẹ̀kọ́ kún so so that wọ́n á tọ́ wọn lọ́sẹ̀ fi ń lù وأخشى من أطأتي ذكرى إن كان لصحتي يعني منها أحرى so فدت أنا نقش عنها so ni àwọn ni ìgbà tí so ṣùgbọ́n ìrìwáyà tàbíbi yẹn ó lágbàdo ti kìnìún bẹ́ẹ̀ ìrìwáyà tó tún wá so tó tó tó tó tó wá tó wá lọ́nà tó pọ̀ lórí ìrìwáyà tàbíbi yìí náà ló fi jẹ́ pé ọ̀rọ̀ wọn lágbàdo ọ̀rọ̀ náà má lè kìlọ̀ sótìyé ṣùgbọ́n ẹni tí wọ́n fi mọ́lẹ̀ ọmọ ọgá máa mọ́lẹ̀ káwọn sí náà so àwọn fi ṣe fatuwa so ti àwọn fi ṣe fatuwa náà so ọmọ pátádà ọ̀pọ̀lọpọ̀ ní ẹgbẹ́ alikafara bíi aláṣẹ ọmọ àbàdà ọ̀tún náà so lórí pé ń tọ́wọ́ àmọ̀tá màdì mọ́lẹ̀ àbọ̀ wọn ni àwọn mọ̀lẹ́kíyà àwọn sọ pé háyé bí sọ́ọ̀nì so ti ẹ̀yàn kọ́ sọ́ọ̀nì bí kàfàrà kìnnì kàfàrà ti jìnnà sí ní Ramadan náà so ẹnu màṣẹ́ tó wá wà ń bẹ̀ wọn náà ní pé ṣé ẹni tí ó ẹni tó ní àṣepọ̀ pẹ̀lú ìyàwó ẹlẹ́sàn rẹ̀ sọ́ọ̀ nìkan náà ti kà fáà àbí ọkàn ìyàwó ẹ̀ náà àwọn onímọ̀ àpanupọ̀ pé tó bá jẹ́ pé ó jẹ ìyàwó rẹ̀ ń pa ìyàwó ní kàfàrà kankan tí o sì ṣe àpéjọ mi ọkùnrin máa ń ọ̀nà kọ́ṣà náà tó sọ ẹlòmíì ẹlòmíì ọlẹ́ wíkẹ̀ ah, oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ dára ọkùnrin mi so so that ẹlòmíì wọ́n ti wọ́n ti sọ ẹ̀mí ìlú kan ẹ̀ eh, fẹ́ máa dákọ̀ lórí ọmọ ìṣẹ̀lẹ̀ dára tó lọ́n ṣe súnmọ́ ẹ̀ẹ̀mejì torí ẹ̀rọ ìjọ ń tẹ̀yà àwọn sọ pé ah táyà bá ti ti wá dé ọmọ báwọn láti pọ̀ náà rẹ̀ sọ wọn náà kọ́ ṣàánú wa so tó bá dé irú eléyìí tó bá ṣẹlẹ̀ ọ́ yá kó bá jẹ́ ìyàwó ń pa tọ̀ ìyàwó ẹnu kò pé ìyàwó ní ṣe kàfàrà ìyàwó ní ṣe kìnnì kò ní ṣe kàfàrà òun náà dá kàfàrà yẹn ṣe yóò ṣe yóò tún ṣe tìyàwó yóò ṣe yóò tún ṣe tìyàwó náà jẹ́ pa bí àwọn náà sọ pé ẹnu ọ̀sà pé ìyàwó ní ṣe kọ́dà àwọn tí di pé kò ní ṣe òun ní ṣe àwọn tí pé yóò ṣàṣe yóò ṣe tìyàwó òsì ọ̀sọ̀ yìí ṣùgbọ́n tó bá jẹ́ pé ìyàwó bá ọba tọ́ wá rẹ̀ òun náà gbà fún un sọ̀fì hàn ní pé ọba jẹ ìyàwó ń pa ọba jẹ ìyàwó ń pa ọba jẹ ìyàwó ń pa àwọn onímọ̀ ní ìyàwó lè dìbẹ́ǹdì ààrẹ níbi tí kò fẹ́ ẹ bẹ̀rẹ̀ ọlọ́run tó sẹ́wọ́n ní ṣùgbọ́n bil asial pàlẹ́ asial gẹ́gẹ́ bí sọ́ọ̀ìl gẹ́gẹ́ bí ẹlọ́fẹ́ ráyàn kó ọlọ́sẹ̀ ń sọ ṣẹlẹ̀ àfọyín náà dápẹkẹ ìdílẹjọ ara yín ṣùgbọ́n o pẹ̀lú tí ó bá rọrùn bó bá ti rọrùn sínú ẹni tẹbálà bá ti tìrúbù tẹẹsì ṣe tẹẹbẹ skéèpù ẹ ní oúnjẹ tẹbálà ti oúnjẹ tẹẹ nípa ẹni bí wọn tẹbẹ pé àdìkọ àdìkẹ pani tẹẹbì ráyè lò tẹẹsì là so ó kù ọsẹ ó ti so wọn ní ó tì bẹ̀rẹ̀ lọ́rùn báyìí lápẹ̀jọ́ báyìí wọn bẹ̀rẹ̀ lọ́rùn ọ̀sán àwẹ̀ làwọn wà ẹni sùúrù àwọn ṣe pé kí ni ìjọba àwọn sáwọn kọ́dà bẹ́yẹ pé iná dábàá ti sínú kò sí kí wọ́n máa ń ṣe wáàzú sọ kò tiẹ̀ ó ju ẹ̀sán àkókò náà ní ó ní rárá wọn sọ àwọn ẹ̀kọ́ sọ àwọn ẹ̀ṣù wọn yà sọ kọ́mọ sọ ọjọ́ rẹ kóòtì ó ti kọ́mọ sọ kóòtì ìjọba rẹ kóòtì ní wọn ti kọ́ ọjọ́ tí wọ́n ti kọ́ ọ̀dọ̀ tí wọ́n lára jùlọ ó sì lè bí eyín lẹ́yìn ní kó di lẹ́yìn ó sì lè bí tó gbogbo tó bá sàfihàn al-asar al-asar wọ́n sọ́dọ̀ pé tó bá jẹ́ pé kò kò lè bọ́yọ kó lọ́dọ̀ rẹ̀ tayọ pé kó ń jẹ lọ kó ń jẹ tó bá yẹ pé ẹ̀mí rẹ̀ bá ti lọ sí sọ̀rọ̀ fàdámù hadar fàdámù hadarun yóò mọ́ sẹ́lẹ̀ ẹ̀dá àwọn onímọ̀ sọ níbi talaq ẹni tó kọ ìyàwó lẹ́lẹ́mẹ̀ta tó náà dé oko ti kọ lẹ́lẹ́mẹ̀ta o ìyàwó náà sì mà ó ní ẹ̀mẹ̀ta kọ́ àtàwọn pé àwọn onímọ̀ sọ pé alukọ́ọ̀lù kọ́ọ̀lù òdì yẹn ni kò tún wá wọ́ọ̀rì ó tún ọlọ́ọ̀rì wọn kọ́lá mẹ́ta ó sì máa dájú pé kọ́lá mẹ́ta wọ́n ní irú ìyàwó tọ́ba rẹ lẹ́rìí tí ó sì jẹ́rìí pé kìnnì tí ọba rẹ kó jẹ́ rẹ̀ ọ̀sán lẹ́kùn ó sì rà pé òun ọ̀lẹ́tọ̀ọ́ ti kọ́kọ́ máa borí wọn mọ́nu so àwọn ọmọ sẹ́ni sọ́dà kìí ṣe ṣé máa ń jọ pé àwọn èèyàn ẹni tó bá sọ̀rọ̀ tí wọ́n bá ń tẹ̀ kábàá sí láàrin àwọn èèyàn kì í ṣe pé ọjọ́ yìí nìkan ẹsẹ̀ stress nìkan ábí mà ti máa ṣẹ̀ríà àti máa ṣẹ̀ríà lẹ́yìn ọlọ́run lẹ́yìn ẹ̀sùn máa tọrọ àtọ́tọ́nà ni tí wọ́n máa ṣiṣẹ́ ẹ̀ka èèyàn bá ń sọ̀rọ̀ báyìí kì í ṣe bí ẹ̀yàn ṣe ń sọ̀rọ̀ ọ̀nà kò ṣàmì ọ̀rọ̀ mi ń dọ́dọ̀ ní sẹ́wọ́n sọ kálímà kan lára ẹni tí ó kù sínú tó pọ̀ ewúrẹ́ àwọn wọ́n bá gbé

wọ́n jọ ṣe kàfàrà ni òun náà àbẹ́ fún ìyàwó rẹ̀ lọ́wọ́ tó ṣe kàfàrà ni wọ́n ṣàjọ ṣe kàfàrà kàfàrà ni mélòó nù méjì kàfàrà ni mélòó nù ó di méjì so òun ó ṣe tiẹ̀ ìyàwó ṣe tiẹ̀ torí pé ṣe àwọn pé àlùjìmọ́ ọ̀la ń fi náà tààtà ní wáhì so àtọ̀bẹ̀yẹ méjì náà so kò pọ́sibù kí ọkọ amáláṣẹ kò pọ̀lá rẹ̀ pẹ̀lú ìyàwó ẹ̀ náà ṣùgbọ́n tó ń tilẹ̀ gbà wọn ó tún máa ṣe pé wọn náà wò náà ṣe wọn jọ ṣe kàfàrà ni òkè ẹ̀ tọ́ bàtà wọn adá sí kàfàrọ̀ àwọn ọmọ ní màmí sọ pé rárá ọkọ nìkan lọ sí kàfàrọ̀ nítorí pé hadith yìí ànábì sọ pé ìyàwó sí kàfàrọ̀ ànábì sọ pé kí ni ìyàwó ọ̀nà sí kàfàrọ̀ ah, àwọn ìjọ ṣe àwọn onímọ̀ rárá kò ní ìdíkà ṣe kí ẹsẹ̀ máa lè ṣe léyìn ẹsẹ̀ máa látún bẹ̀ níta náà bẹ̀rẹ̀ sọ pé kí ni ẹ̀kíní òun ló wá jẹ́wọ́ pé òun ṣe báyìí ṣe báyìí ṣe báyìí ìyàwó ọ̀wá sọ wọ́n tó ìjẹ́ tó ń wá jẹ́wọ́ pé tóun kó sínú so lọ́fà tí wọn fi ṣájọ́ wọn fi ṣèdájọ́ tí ẹ̀ pé fẹ́ fún òun náà ṣe tó ti yé bí ẹni tó bá ṣe sìnà náà kọ́ ṣọ́ra ń bẹ̀ tó dọ́ mùsùlùmí tó dọ́ ọmọ tó dọ́ mùsùlùmí wọ́n wá dẹ̀rẹ̀ wá pé à òun ṣe sìnà o ṣe wọ́n ṣe dájọ́ fún ṣùgbọ́n ẹni tó wọn níbẹ̀rẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ jọ́ ṣìnà òun ló wá ṣe tó ti yé

tó tó ọjà náà náà jọ yìí. tó bá jẹ́wọ́ rẹ̀ ànábìyẹ kò sábà ọlọ́jùmọ̀ lórí kí ni ìdájọ́ ẹ̀ ìyẹn ní pé tí ọba jẹ́wọ́ ìtumọ̀ ẹni pé tí ọba jẹ́wọ́ láṣẹ́bí lọ́la náà alẹ́ ha fàtàrà fàt fàtàwọn ọdún tiwa ó jẹ́wọ́ ẹlẹ́ni ọ̀hún ah fúlùsọ̀ ti dẹnu kò ní jẹ́wọ́ náà sábà ọdún tiwa ọ̀hún kọ́ṣọ́ àńdẹ̀ ọ̀hún fẹ́ẹ́ tó ti ó sì jẹ́wọ́ ó sì lẹ́ lóko so ẹnu tí wọ́n sọ ni pé obìnrin yìí bá ń dáná bí òṣìṣẹ́ bẹ́ẹ̀ bóyá obìnrin yìí ọ wà lásìkò haidọ̀ ìgbà tó wà lásìkò haidọ̀ ó ti wá mára ń tiẹ̀ lẹ́yìn ìgbà tí alfajr sadiq tó ṣe kí ni tó ti yọ ọkọ tì ní ń gbà rẹ̀ lọ́n pẹ́ kan ọkùnrin ti haidọ̀ sọ̀rọ̀ ọkùnrin ṣe ọdún ara ọkọ̀ ọ̀dọ́ ọmọ ọba súnmọ́ ìyàwó ẹ̀ ìyàwó òde ni ìyàwó oníkanra tó kò lọ́jà kan tó dà tó ti yé ṣẹ̀dá ọkọ ló ṣe ló ṣe tó ṣe ń sọ títí ẹ̀dẹ́ kan bẹ́ẹ̀ ìmọ̀ níta ẹ̀fà náà lè sọ pé sọ̀rọ̀ bàǹkọ́ ni ti kà fọ́ọ̀rọ̀ ni ẹnu sì mọ̀ láti wọ́n ní wípé obìnrin tí obìnrin tí anábì sọ kọ́ ọ́nà ti kà fọ́ọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ nígbà tí wọ́n pe anábì sọ̀rọ̀ sọ̀rọ̀ wọ́n ti ṣèdájọ́ sọkùnrin sani bá sọ̀rọ̀ pé ntọ́kùnkùnrin nìkan báyìí báyìí báyìí báyìí báyìí báyìí ọkùnrin ìdájọ́ ọkùnrin báyìí báyìí báyìí lò ó sì ń túmọ̀ sí pé obìnrin náà ti kọ́ síbẹ̀ lẹ́yìn mú tọ́wọ́ mahud nínú àwọn ìṣẹ̀tọ̀bá ti ṣẹlẹ̀ nínú àkúrà àti súnà. ẹjọ́ anábì máa ń kájọ ṣe wọ́n jọ ṣe sọ̀rọ̀ sọ̀rọ̀ wọn ìdájọ́ ẹni tó ṣe ní túmọ̀ sí pé wọ́n ti mọ̀ bìbàdáhà wípé obìnrin náà ṣe kíni òun náà ṣerú tanra bẹ́ẹ̀ lọ́gbọ̀n tẹ́kọ̀ọ́ náà gbà fún un ó ti yé so tó bá ti rí bẹ́ẹ̀ nínú àdúgbò pé káńtà tó máa sọ pé ah, wà lọ́ọ̀ tẹ̀sẹ̀ báyìí wà lọ́ọ̀ tẹ̀sẹ̀ báyìí wà lọ́ọ̀ tẹ̀sẹ̀ báyìí àmìsà ṣàkáyàkùn àmìsà ṣàkáyàkùn rẹjà làkàn ó ti yé wa náà so látara bẹ́ẹ̀ tó dọ́jọ́ náà àwọn onímọ̀ ni pé obìnrin náà ti kàfàrà sábà gbà ọ̀lọ́pọ̀lọpọ̀ onímọ̀ ọ̀lọ́pọ̀lọpọ̀ onímọ̀ òun náà sì ni eh, ọ̀rọ̀ tí jùmúrù wọn sọ ọ̀pọ̀lọpọ̀ onímọ̀ sọ yàtọ̀ sí توا تقرر مدى من الشافعي رحمه الله أتي رواية نطلع ما هدران قيقي ولا ابن كفارة تكون بي so nínú àwọn ẹsẹ̀ tó wá bẹ́ẹ̀ nínú pé tí ó bá rí bẹ́ẹ̀ ṣé ẹni tí rẹ̀ bá ṣẹlẹ̀ sí báyìí ló bá ṣẹlẹ̀ sí bẹ́ẹ̀ pé kò kò lè rọ́tòlù tí ó fi ṣe kí ní ti ń pè tí ó fi fún aláìní sixty lóúnjẹ ṣé wọn àlọ́ dìkan náà so àwọn àwọn onímọ̀ kan pẹ́ rárá yóò wà lọ́rùn rẹ̀ ìgbà tó bá tó lówó yóò tan àrùn tó ṣe àwọn kan tó tí ọba tí tó bá ti wà á ah, sá tó bá pé wọn wà mọ́ tí ò ní tí ò ṣe ṣe rẹ̀ wà tí ò sì lè gbà rẹ̀ tí ò ṣe gbé kinní sòmí tí o sì lè jẹ́ pé kò lè jẹ́ pé kò lè bẹ́kọ̀ rárá ru ahọ́n so sápàtà tẹnu kàfàrà gẹ́gẹ́ bí ẹ pé kàfàrà ti ṣe kíni bí ṣẹ̀rí àti ìsàmójúkò fún ọkùnrin yìí pé kò ṣe kàfàrà nítorí pé dáná padà jẹ́ fún sọ́dákọ̀ ni fún sọ́dákọ̀ ni pé kàfàrà jẹ́ fún sọ́dákọ̀ làwọn padà jẹ́ pé wọ́n fi ṣe sàrà fún àfámìlì rẹ̀ tó ti ìyẹn ni pé ìyọ àti fámìlì rẹ̀ jẹ́ ni so ntọ́ba ntọ́ba jẹ́ kàfàrà ntọ́ba lọ èyí jẹ́ ń bẹ̀ lẹ́mọ̀lẹ́ kan fi ṣètànà èyí jẹ́ ń bẹ̀ ìgbà tí èèyàn fẹ́ mú oúnjẹ jíjẹ níbi kàfàrà èèyàn búra pé òun ṣètàn wá ṣe ẹnu tí wọn fi ń ṣe kí ni pé kí wọn fún yàn lóúnjẹ àbí lẹ́kọ̀ọ́ oúnjẹ tó tí wọn bá jẹ kí wọn san pẹ́ẹ́rẹ́ ẹ bá ń gbé kìnìún rẹ̀ sùn láti bí ẹnu tẹ̀lé dé kòtò rárá òun náà ó tẹ̀sí wọn fún kàfàrà rí báwọn so wọn fi wá ní sàárà ni tó ní ọ̀nà tó dágbé sàárà ni o ẹni tí mo ti kẹ́ni tó bá ti wà nípò rẹ̀ náà sẹ̀rẹ̀ àtàn mojúkọ̀ fún so táwọn kan sọ̀bọ̀ táwọn kan náà sẹ̀rẹ̀ àtàn mojúkọ̀ fún tó bá ti padà ní agbára yóò ṣe tó bá ti padà dáadáa yóò ṣe so wọ́n á ní sẹ́ ibi táwọn ẹgbẹ̀sẹ̀ yìí táwọn ẹgbẹ̀sẹ̀ ọ̀sán ìdájọ́ náà lè fún ọkùnrin sọ̀rọ̀ sọ̀rọ̀ ọ̀dọ̀ àwọn obìnrin ṣé wà káàt ṣé wà káàt àwọn kan sọ pé wá kíláàsì hàlà bí wá kíláàsì àìní àbí wá kíláàsì pẹ̀lú ọkùnrin yìí ọ̀rọ̀ yẹn lẹ̀ ọ̀rọ̀ kejì pé rárá àádọ́ ìfọkàn yà ọ́nmú ọ̀yọ́ ọ̀nà ọ̀yọ́ lọ. ọ̀nà lọ́dọ̀ pé ìdájọ́ yìí ó ṣe kó sínú bẹ́ẹ̀ ni ọdún sọ bẹ́ẹ̀ ni ọpẹ́ lómìnà sínú ní tọ́ba wọ́ sílẹ̀ lórí ẹni mọ́ṣára ọ̀rọ̀ méjì tàwa sọ ní mọ́ṣára yẹn tọ́ba padà lájà yóò ṣe ìfẹ́ dandan ní pé tọ́ba padà lájà yóò ṣe tọ́ba náà nǹkan tọ́ba padà lájà yóò ṣe kéde yóò ṣe tọ́ba náà tọ́ba kò ní ṣe torí pé anájà padà sọ pé tọ́ba padà lájà ó ti ẹ so ìgbà wọn rọ pé bá anájà ṣe sọ́dọ̀ kan sọ́dọ̀ sọ́dọ̀ wọ́n ti máa ń ṣẹ̀rí àpẹtọ̀ tí èèyàn bá lájà ṣe nǹkan kan tó ẹ sí apá wa padà padà wá ṣé so kí wọn padà sẹ́kọ̀ bí bàbá azimá rẹ̀ tó ti wà. lóòótọ́ wọn ní láwájú bá máa nàbì ẹni ti kágara wọn ti kágara tó tọ̀ ọ̀ràn lórí ọ̀tọ̀ ọ̀ràn lórí ẹ̀ wọn jẹ́ padà wá ní kọ́ wọn padà wá ní kọ́ wọn padà tó bá padà dé pé ó wà mú sí tó ti so wọn nu mọ̀tẹ́ẹ̀lì tó wà ń bẹ̀ náà ni pé ṣé ìgbà tọ́rọ̀ rẹ̀ wá rí tọ́rọ̀ rẹ̀ rí báyìí sọ̀rọ̀ sí ọ̀rọ̀ yìí báyìí ṣé ẹni tí wọ́n bá jẹ ẹni tí ẹni tí wọ́n bá jẹ ń pa ẹni tí wọ́n bá jẹ ń pa tó ní ìdájọ́ ìdájọ́ rẹ̀ náà wọ́n jẹ bá kọ́ láti pẹ̀lú ìyàwó rẹ̀ tó ní ìdájọ́ rẹ̀ àbí òní ìdájọ́ rẹ̀. tó ní ìdájọ́ àbí òní ìdájọ́ rẹ̀ àwọn kan sọ pé ó ní ìdájọ́ rẹ̀ tí wọ́n bá pẹ́ wọ́n jẹ́ pákó báyọ̀ aláṣepọ̀ ní ọ̀sán rẹ̀ ó sì bá aláṣepọ̀ wọ́n ní yóò sì kọ̀dọ̀ yóò sì kàn fáàmù. àwọn kan ní rárá kò sí nǹkan tí ó ṣe kò ní ti kàn kò ní ti kọ̀dọ̀ kò ní ti kàn fáàmù. sọ̀rọ̀ lómi ìṣòro rẹ̀ pé yóò sì kọ̀dọ̀ ṣùgbọ́n kò ní ti kàn fáàmù. sẹ́ni tó ń fa ìlàfù yìí ni pé ń ẹni tí wọ́n jẹ́ agbá tó báyàwó láṣepọ̀ àbí kó bá obìnrin láṣepọ̀ lọ́sàn-án àwọn ọkọ̀ ṣọ̀rọ̀ àǹdà ṣègbè mi. lórí kọ́rídà kan táwọn ní ìmọ̀ sọ̀n pé tí ara bá ti lè dìde wọ́n ní ìgbà tó ti wù ú sí i. internet lè mú tó fi lè súnmọ́ ìyàwó rẹ̀ lápò tí ẹ̀kọ́ súnmọ́ ìyàwó rẹ̀ àbí obìnrin tí ọ̀lẹ́tọ̀ sí tí wọ́n fi ní kọ́ láti pọ̀ rẹ̀ tí ara fi á lè mú tó lè súnmọ́ àá wọ́n ní ó ti mọ̀ pé ó ti wà ní ó ti wà nípò pé ó ṣe kí ni ó wù ṣèlú ah, àwọn tí wọ́n sọ pé àkómí pé bọ́ wù ṣe kòmí pé káyọ̀ mọ̀ kòmí pé bọ́yá èèyàn ní church àti ìyẹn láti pọ̀ lọ́dọ̀ lọ́dọ̀ tí wọ́n ní rárá alẹ́ kọ́ ọ́hún tó ṣe kú pé اسكت الحد كتير فهم هل الانتشار دليل اختياري او لا قاعدة يعني هل الانتشار دليل الاختيار أو لا ذكر لو كان دي tí wọ́n bá jẹ ń pa lórí ẹ̀pẹ́ kìíní ṣe ó ti ní pé tí wọ́n bá sọ pé tó bàtà bá ti jẹ owó ń tàn kọ́ bẹ́ẹ̀ kọ́lá ìsọ̀tàn lóbìnrin wọ́n ní ẹni tí wọ́n fi jẹ́ pa lórí kíkọ́ kó láti kó lóṣooṣù mẹ́rin olóbìnrin tí ọ̀lẹ́tọ̀ sí wọ́n ní ó ti hádùn àwọn kan láti sọ̀rọ̀ yìí ń jẹ àwọn ìdájọ́ eh, eh, mi àti ìdáhùn dúró sí mi àti ibi question dáadáa àbá àtọ́ wọ́n sọ dáadáa níbi ìṣòro tó wà nìkan láì lọ́nà bẹ́ẹ̀ lọ́nà jẹ́ so so that but wọ́n nítorí pé ní kò possible tí ọba wù káró lè ìdí wọn jẹ́ ń pàdé ọ̀gá sọ pé tọ́jú dání pé ara lè lé o kọ́ máa wù <coughs> pé ìyàwó èèyàn jọ mi aráàlú lè kọ́mọ́wò èèyàn ṣe pé kí wọ́n súnmọ́ ìyàwó ẹ̀ èèyàn lè jí kárọ́ lẹ tí ó sì ní sọ̀rọ̀ kárọ́ ìfọ̀gbẹ́ kìíní ibi tí wọ́n ti ń sílọ́ọ̀bù kọ́ wọn lọ sí ibi tó ń lọ sí ẹ̀dọ́ tó lẹ̀ tó ti tí ọ̀rọ̀ dídí pé ìyàwó wọn lákòókò tó ti yẹ wọn. <laughs> so pàtàkì lọ ìgbà tó jẹ́ pé ìkìláhù ó àkọ́tọ̀ àtàkìlẹ̀ sí sí alhamdulilayi wọn bá jẹ́ àǹpa kọ́kọ́ tó kó fi sọ́lọ́ ọba a sọ pé kò sí yàtọ̀ láàrin kí wọ́n jẹ́ àǹpa kọ́kọ́ sọ kálímọ́tò kó àdúgbò ṣe nǹkan tó jẹ́ kó lórí ọ̀rọ̀ tọ́pọ̀lọpọ̀ ní ìmọ̀ sọ wọn ní kò sí yàtọ̀ lórí bẹ́ẹ̀ nígbà tí sẹ́rí àbá sọ pé ẹni tí wọ́n bá jẹ́ ńpa tí àwọn ọmọ jẹ̀mú jẹ́ ní bá ti bá ti pé lára ẹ̀ sẹ́rí àní ìmọ̀ ní ah, ìgbàlá ẹ̀ náà kò dì kẹfẹ́rì kékeré ló gba àwọn ẹ̀sẹ̀ yọkù ولأن يستطيع الإكراه مع وجود ما توافر شروطه وفي أي ذنب دون الكفر من باب أولى ستيوة so صددان لا ترى به إن المسألة هنا أو أنت نصقي يوجد قضاء كفارة أو أنت ولا تبين كتير بعد ذلك أنا أعرف سؤالك أنا أقول لك أنا أقول لك أنا أقول لك àbí àbí ẹran kan ṣọlá àbí ìdá àbáàdá tí èsè pẹ́ tí èsè pé kínní tí èsè ké tí ó tún kọ́ sọ àwọn ọdẹ yóò lè ṣe lẹ́yìn ọ̀sọ̀ tí ó sì tó sì ah ó ṣe lórí bẹ́ẹ̀ àwọn tí wọ́n lẹ́sà alẹ́ ọ̀sọ̀ lẹ́sà alẹ́ padà ọ̀rẹ́ tàbí kàfàrà wọn ni kò sí ìkàtó ṣe lẹ́ àwọn kájọ pé kó ti kọ̀dọ̀ kò ní ti kàfàrà ni. wọ́n ní kàtúmọ̀ lọ àbí àlùmọ́ amákẹ́wò wọn lọ́kọ́ sí wọ́n ní kóòlù amrin òwòrìbà sílẹ̀ òwòrìbà kóòlù amrin òwòrìbà àlàsọ ẹ̀mẹ̀ sílẹ̀ fàlẹ́sà sílẹ̀ kọ̀dọ̀ wọlé kàfàrà gbogbo nǹkan tí wọ́n dàbí kọ́ ìdàgbé tọ́lẹ̀ kì í wọ́n dàbí mọ̀lẹ́kì yàtọ̀ so gbogbo nǹkan tẹ bá ti rí pé ẹni tí ń dàrẹ̀ kò ní stress ní ẹ̀kọ́ ìjọba kìíní so ọwọ́ àmà global àmọ̀ yìí ẹ̀ fẹ́ wà kò ní ní nǹkan kan tí ó ṣe ọkàn àbí ìgbàgbọ́ kan kò ní ní ìṣẹ́ àbí ìkànnì á ní nǹkan tí màá bá rẹ̀ jẹ́ ìwà kọjá nípa á kọ̀ bá rẹ̀ jẹ́ tí a bá ṣe ìṣẹ́ ìwà bá ṣe kékeré ṣe á ní ìṣẹ́ àbí tó ti yé kò ní ṣe kọ̀dọ́ kò sí ní kàn fáàrọ̀ títí yọ ṣáàtì ìtúrápù ní kíní ọmọgbẹ́bà alẹ́ alẹ́ àlàámọ̀ yìí kejì tó ti yẹ ìtúrápù mọ́kúrì tó látara bẹ́ẹ̀ àwọn ọ̀pọ̀ dandan náà kò ti kọ̀dọ̀ ọ̀dà kò ti kọ̀dọ̀ tó tó ti yẹ ọlọ́run ọba làwọn ti onímọ̀ so nínú kíńtà ìṣàlámà bá ìdájọ́ tó ń bọ̀ nínú àwọn mọ̀sáìtì ọlọ́run bá ti ní kí wọ́n sọ bẹ́ẹ̀ pẹ̀lú ogun ọkọ̀ ṣe ọ̀rọ̀ àti sọ̀rọ̀ lọ́dọ̀ àwọn ṣé wọ́n tẹ̀lé pé rẹ́ẹ̀rù lọ́gẹ́rù jìmá hàlì yà tá àkùdù jìmá hàlì yà àkùdù jìmá yóò máa tán dada jìmá fún ìhà ramadan àwòlá àwòtí lè ọlọ́pàá àwọn pẹ̀lú ogun ọlọ́ ìsìláfà ní ọmọ mọ́tò mẹ́ta tẹ̀ ká sọ bẹ́ẹ̀ sí ní ṣàlẹ̀ tàn kọ́nà kọ́ sí ọ̀run ó ọjọ́ ìgbé tá à ń kọ́ àti tá a ṣe tá a ṣe kọ́ yẹn àti tá a ṣe tá a lẹ́nu tọ́lá ní bẹ́ẹ̀ tó gbọ́ láwọn kó sì bẹ̀rẹ̀ fún wa wọn àwọn ajá ṣe bẹ́ẹ̀ ó ti ṣe ìwọ́n náà sí hánàkálà wọn ní àmì dáṣẹ́ lọ́wọ́ náà ìlà ìlà àtà láti ẹ̀kọ́ kàtó yòówé. àmì ọ̀pọ̀ ìgbà kan lọ